kọrin sókè sí ipá wa ẹ hó ìhó ayọ̀ sí ọlọ́run Jákọ́bù ẹni tó mọ yín tó mọ yín ẹni tó dá yín tí ò dá yín ẹni tó mọ wá tó fún wa ní ìmí ìyè ọba tó kú tó jíǹde nítorí ti nítorí tèmi náà ọpẹ́ ìyìn fún ọlọ́run ọ̀gá ògo àpáta ayérayé ọlọ́run tó lọ kọrin kése ọba lánàá ọba lónìí ọba lọ́la ọba títí ayérayé èmi ni má ṣe bẹ̀rù ọlọ́run tó ń gbénú ọ̀run ṣògo ọba tó dọ̀run òun kábíyèsí olódùmarè èmi ò jọ rọ́bà fín torí pé ẹ má gbàgbé ẹni tó bá rọ́bà fín òun lọ́ba máa pa eléyìí ni mo fi wọlé bẹ̀bẹ̀ sórí ètò wa lẹ́ni ògo ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín ọ̀rọ̀ yín Fowóṣadé Adéfẹ̀wá ọmọ onílẹ̀ ọ̀gbọ̀nba mo ní ṣàlàáfíà lẹwà gẹ́gẹ́ bí èmi ọmọ yín ọ̀rọ̀ yín àbúrò yín olólùfẹ́ yín náà ti wà ní àlàáfíà lórúkọ Jésù Kristi àlàáfíà Ọlọ́run Ísírẹ́lì kò ní fi yín lẹ̀ àtẹ̀mí àtàlejò mi lẹ́ni àlàáfíà Olúwa Ọlọ́run àlàyé kò ní fi òkú sílẹ̀ àlejò mi pàtàkì pàtàkì ènìyàn mímọ́ ènìyàn mímọ́ wọn tá a mọ̀ dáadáa láwùjọ pé pàápàá ẹ̀mí mímọ́ Ọlọ́run Jehovah ó ń bẹ lára wọn àwọn náà ni hmm, èèyàn Ọlọ́run ni wọn ṣé kí n dárúkọ wọn ó dà wọn á dárúkọ wọn àmọ́ kí n tó dárúkọ wọn ẹ ti ẹ̀jẹ̀ kọ́ kí yín ná pé ẹ kú ilé ó bàbá ní olúwa ẹ bá mi kí gbogbo ilé. mo kí gbogbo ojú tó ń wò mí lónìí lórúkọ Jésù àánú ọlọ́run á wáyé yín rí. àmín jésù. ọ̀rọ̀ àṣẹ jáde májẹ̀mú ọlọ́run sọ pé kí n sọ fún ojú kan tó ń wò mí bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ láàyè dòrò yẹn kan mi. àmín jésù. màmá bàbá lọ́dún yìí ẹ ó rí ọ̀nà àbáyọ. àmín jésù. gbogbo ipá dí yín lọ́wọ́ lórúkọ Jésù nípa májẹ̀mú àjínde ipa ọ̀run kà kúrò. Àmín Jésù. Mo sọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí ikọ̀ àti ìfọ̀ ọ̀run ọ̀rọ̀ jáde pẹ̀lú májẹ̀mú ó jáde pẹ̀lú àṣẹ ó di èdìdì ó di agbára gbogbo ojú tó ń wò mí lórúkọ Jésù dòrò yín máa kàn mí. Àmín lórúkọ Jésù. Ní ọdún twenty nineteen ẹ ó rí bá ti ṣe ẹ ó rí ọ̀nà gbégbà ọkàn yín á balẹ̀ ìlú Nàìjíríà ò ní dàrú gbogbo àlà ó dọ̀ wọlú òye bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa. Ó tún gbogbo ojú tó ń wò mí ẹ káàbọ̀ sí orí ètò àlàáfíà. bàbá nínú olúwa tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò ògo ìgbàlà lénìí àwọn náà ni ìránṣẹ́ olúwa àti wòlíì prophet ọlálẹ́kan ọláfáre ó yá bàbá nínú olúwa ẹ dárúkọ yín àti orúkọ ìjọ yín. èmi ni ìránṣẹ́ ọlọ́run alààyè ọlálẹ́kan ọláfáre láti ìjọ day spring heritage christian church of god ní ìlú àkútè. Ah, wòlíì ni mí nípa ìpè ṣùgbọ́n àfi tá a bá rán mi sí ọ ni màá tó lè jíṣẹ́ fún ọ gbà tí n bá jíṣẹ́ fún ẹ ló máa tó mọ̀ bóyá wòlíì àbí kì í ṣe wòlíì ló pàdé lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun buhari tiẹ̀ ṣe o. àmín jésù lẹ́yìn bàbá wa fẹ́ bá wa sọ̀rọ̀ lórí àkórí kan tí a pè ní ìgbédìde ìgbédìde irú nǹkan wo gan la máa ń gbé báwo gan la ṣe máa ń gbé ọ̀nà wo gan ló máa ń gbà tó máa fi nǹkan tá a tiẹ̀ ti sọ di ìgbédìde pátápátá lẹ́nìí a máa yànnàná ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ó yá ẹgbẹ́ bíbélì yìí o ẹ mú gègé ẹ mú ìwé ẹ tètè lọ pera yín lọ́lọ́kan òjọ̀kan kẹ wá jókòó kẹ gbọ́rọ̀ Olúwa ẹ má gbàgbé bíbélì wípé ọ̀rọ̀ Ọlọ́run ó ní inú àjọnirun wọn gbàdúrà lórúkọ Jésù Kristi gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa bá wa sọ lẹ́nu bó bá ṣe ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ogun nínú ayé yín nínú ayé tèmi náà lórúkọ Jésù Kristi ọ̀rọ̀ Ọlọ́run yìí ó máa jó wọlẹ̀ ó yá pàpá ní Olúwa ẹ já lọ. Ah, a ń sọ̀rọ̀ nípa ìgbédìde ṣùgbọ́n ká tó lọ sínú àkórí ìgbédìde yẹn mo fẹ́ ká lọ sínú ọ̀rọ̀ ọlọ́run bíbélì wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ la sọ sí egun gbígbẹ tó jẹ́ alààyè agbára ń bẹ nínú ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ la dá ohun gbogbo nígbà tí kò sí ọ̀rọ̀ ni kò sí ohunkóhun tí a dá agbára bẹ nínú ọ̀rọ̀ àṣẹ bẹ nínú ọ̀rọ̀ nítorí náà ni mo ṣe fẹ́ ká lọ sí àkórí ọ̀rọ̀ náà psalm one twenty seven ni a fẹ́ gbé wò láti sọ̀rọ̀ nípa ìgbédìde kí ni ó sọ ní psalm one twenty seven psalm one twenty seven láti orí kìíní sọ pé bí kò bá ṣe pé olúwa kọ́ ilé náà àwọn tí wọ́n ń kọ́ wọn ń ṣe lásán ó ní bí kò bá ṣe pé olúwa ṣọ́ ọgbà náà àwọn aṣọ́nà wọ́n ń ṣe lásán màmá bàbá mo fẹ́ kó mọ̀ wípé ènìyàn lè ṣe lásán láyé ènìyàn lè ṣe lásán ní ìrìn àjò ènìyàn lè ṣe lásán nínú ìkòwò èèyàn lè ṣe lásán pẹ̀lú ògo ayé ṣùgbọ́n gbogbo ẹ̀dá tí ọlọ́run dá sáyé ló fún lógo láti wá sáyé láti rí ògo lò ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló rí ògo lò kí ló dé àwọn ipá kan wà tí kì í jẹ́ kí ènìyàn dìde láyé torí náà jésù kristi ọmọ ọlọ́run tó kú lórí igi àgbélébùú ṣe wá sí ayé láti fún wa ní oore ọ̀fẹ́ láti lè dìde kí ni àwọn ipá tí kì í jẹ́ kí ènìyàn dìde láyé ipá àkọ́kọ́ tí jésù wá ṣẹ́gun tí kì í jẹ́ kí ènìyàn dìde láyé ni ẹ̀ṣẹ̀ ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀ sá bíbélì wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀ ó ní fún ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí inú rẹ̀ kankan ṣoṣo jésù kristi olùgbàláyé láti kú ikú oró lórí jẹ àgbélébù kí èmi àti ìwọ kábà lè dìde láyé ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ló ń dí ènìyàn lọ́wọ́ láti dìde ohun àkọ́kọ́ tí ikú jésù tó ṣe fún wa ni pé ó wá láti rà wá kúrò nínú májẹ̀mú òkùnkùn ẹ̀ṣẹ̀ kábà lè dìde láyé ohun àkọ́kọ́ nìyẹn ìkejì àìsàn kì í jẹ́ kí ènìyàn ó dìde jésù kristi kú lórí igi àgbélébù láti jẹ́ kí ogun àìsàn kó di ìgbàgbé fún gbogbo ẹni tó bá gba jésù kristi gbọ́ tó gbà lólúwa àti olùgbàlà tó ń gbé ìgbé ayé mímọ́ àìsàn ò gbọ́dọ̀ lé kò gbọ́dọ̀ borí ẹ̀ ó gbọ́dọ̀ dìde nínú okun àti ìlera láti lè máa ṣe gbogbo tó fẹ́ ṣe láyé bó bá wo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí ẹlòmíì bí àìsàn kíndìnrín ò bá dà á láàmú ó tiẹ̀ ní àìsàn burúkú kan tó pọ̀ ní ìgboro tí wọ́n ń pè ní kánsà gbogbo ojú tó ń wọ̀ mí lórúkọ olúwa oh, àṣẹ májẹ̀mú ló jáde sí ọ gbogbo ohun tó jẹ́ àìsàn nínú àgọ́ ara lórúkọ jésù iná mi mọ́ kó gbé mi ah, gẹ̀dẹ́bà àzárọ́ wà nínú àìsàn tó wà nínú ìdè mo wí gẹ́gẹ́ bí wòlíì ọ̀rọ̀ àṣẹjáde síbi àti ibi àkété tó tú ẹ mọ́lẹ̀ sí lórúkọ Jésù ẹ̀mí mọ́ tú ẹ sílẹ̀ má jẹ̀mú ìtúsílẹ̀ kó wọ ìṣúná gbogbo ojú tó ń wọ mi tó ń ṣàìsàn ara mi sí ọ ló ṣe lórí ọ̀fẹ́ láti gbọ́ mi ọ̀rọ̀ àṣẹ rẹ o má jẹ̀mú àìsàn nínú àgọ́ ara ẹ̀ kó pòórá dànù èyí tó wà ní egungun kó gbẹ̀jà mi èyí tó ń bá afẹ́fẹ́ ṣiṣẹ́ kó lànà sọnù lórúkọ jésù kí ìtura kó wọ ayé ẹ ó kejì tí jésù wá gbà wá là fún ní ogun àìsàn ẹsìmísà bàbá àìsàn kò dára sà mo ti rí àwọn ènìyàn tí wọ́n dìde tí ògo dé táìsàn dè mọ́lẹ̀ bó ti wọ́ tó ń gbò mí lórúkọ jésù ó máa rí ògo lò. àmín jésù kristi. ìkẹta jésù wá láti gbà wá kúrò nínú èpè àti èdì hmm. excuse me sir èpè wà màmá ènìyàn lè ṣe èpè fún ènìyàn kó di ayé ènìyàn mọ́lẹ̀ èpè a máa di ayé ènìyàn mọ́lẹ̀ ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ òdì a máa di ayé ènìyàn mọ́lẹ̀ ẹni tó ju ni lọ Yorùbá ló lè ju ni nù ẹni tó bá ju ẹni lọ nínú ẹ̀mí tó ju ẹni lọ nínú ara tó ju ẹni lọ tó ní ipá tó fi ju ẹni lọ ó lè so ènìyàn nù sa alágbára ayé wọn lè so ènìyàn mọ́lẹ̀ wọn ní ẹni ayé so mọ́lẹ̀ bàbá ta ló lè tù sa ìyẹn ni wípé èpè àti èdì a máa so ènìyàn mọ́lẹ̀ bí ó bá ń gbọ́ mi tó ń wò mí èmi ò mẹ́ni tó sọ̀rọ̀ òjíṣẹ́ náà èmi ò mẹ́ni tó fi ọ̀rọ̀ èpè tó fi dìé mọ́lẹ̀ ṣùgbọ́n mo wá lórúkọ olúwa ẹni tó kúkú oró lórí jàgbélébù bíbélì sọ wípé a kàn án mọ́ jàgbélébù kí ìbùkún kó ba lè jẹ́ tiwa oh, kí ègún kó ba lè lọ oh, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ wà ní abẹ́ ègún ègún ìyá ègún bàbá ègún ọkọ ègún ìyàwó ègún àdàbí ègún ibi tó ti fẹ́ ọmọ ègún ibi tó ti bímọ ègún ibi tó ti ṣiṣẹ́ ègún ibi tó ń dé ohunkóhun tó papọ̀ mọ́ ègún tó sọ pé ògùn ọlọ́run ò ní jọ lára ẹ̀ lórúkọ olúwa ẹ̀jẹ̀ jésù kò dé. àmì jésù kristi. ó kẹta tí jésù wá tú wa sílẹ̀ fún nìyẹn ìkẹrin ni ohun tí a pè ní ìpọ́njú àti àìní. Hmm. excuse me fẹ́ lọ ta ló fẹ́ rí ògbòlò òun ló kú ló jíǹde ló fún wa lóore ọ̀fẹ́ láti lè di ènìyàn láyé ẹsikísà mọ́mì ẹ gbọ́ mi mà ẹ gbọ́ mi dáadáa ohun tí mò ń bá yín sọ ni wípé ìpele tẹ́ ẹ wà yẹn kọ́ lọ́lọ́run fẹ́ kẹ́ ẹ wà ìpele tẹ́ ẹ wà ìpele kan tún wà tó ju ìpele yẹn lọ nítorí náà mo ṣe ń bẹ̀ ọ́ mo ń rọ̀ lórúkọ olúwa gbogbo bó ti ń bọ̀ ọ̀rọ̀ yìí lórúkọ olúwa ṣe iṣẹ́ bọ́dà ti bẹ̀rẹ̀ iṣẹ́ mo wí gẹ́gẹ́ bí wòlíì gbogbo ẹ̀yin tẹ́ wà nínú gbèsè tẹ́ wà nínú ìtọ́jú tẹ́ ò ní owó láti jẹ tẹ́ ò ní owó láti mu tẹ́ ò lè sanwó ilé tẹ́ ò lè sanwó ọmọ skul iṣẹ́ ló jáwó kiri kó o tó ṣohun gidi láyé o gbọ́dọ̀ jẹ gbèsè báyìí lórúkọ olúwa má jẹ̀mú jáde ẹni tó sọ pé kó máa ṣẹ́rú tó lùwà dẹ́ gẹ́gẹ́ bí ọba mo wí gẹ́gẹ́ bí wòlíì. ọ dìde adé ọ dìde ó máa nílò ó máa níná ó ní tọrọ jẹ ó ní ṣẹrú ẹgbẹ ìkarùn torí àkókò tí hmm. Jésù bàbá wa nínú Olúwa kó tó di pé ẹ lọ sí ìkarùn yìí hmm. gbogbo ojú tó ń wò wá hmm. mo lérò pé ti gbọ́ ìdí kìíní ìdí kejì ìdí kẹta àti ìdí kẹrin káwọn máa gbọ́ kò dàbí ká tún máa ṣàmì sí àdúrà yìí mo sọ fún yín níbẹ̀rẹ̀ mo ní ọ̀rọ̀ Ọlọ́run wípé inú àjò nìran ni àtẹ̀mí àtàlejò mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé a ní nǹkan méjì tá à ń fún ọlọ́run jọpẹ́ lọ nígbà tá a bá dókè lọ́nà tá a bá padà dé a máa tún wá bẹ̀rẹ̀ lórí ẹlẹ́ẹ̀karùn-ún yìí ó yá ẹ̀já jọ dókè lọ́nà